أما بعد عباد الله إن الله تعالى رحيم بعباده لطيف بخلقه ورؤوف بهم وكيف ذلك فهو عز وجل المتصف بكل صفات الكمال والمتنزه عن كل نقص وعيب وكيف لا يكون لطيفا بعباده وكيف لا يكون رحيما بهم وكيف لا يكون رؤوفا بهم وهو ربهم وخالقهم ورازقهم فالربوبية فربوبية الله تعالى لعباده تستلزم أن يلطف بهم وتستلزم أن يرحمهم وتلتزم أن يلطف بهم وبضعفهم فربنا عز وجل لطيف رؤوف رحيم بعباده وتتجلى مظاهر لطفه وعطفه ورحمته في كل شيء عطف الله تعالى على العباد ولطفه بهم ورهبته عليهم تتجلى مظاهرها تتجلى مظاهرها في جوانب كثيرة ومن جوانب لطف الله تعالى عباد الله ومن جوانب رأفة الله ورحمته بعباده أنه بين لهم في كتابه طريقا يوصلهم إلى رحمته طريقا إذا سلكوه يجنبهم سخط الله وغضبه طريقا إذا سلكوه يوصلهم إلى رحمة الله في الدنيا وعفوه وعطفه ورحمته وجنته في الآخرة وكيف ذلك عباد الله؟ إذا نظرنا إلى صور القرآن الكريم نجد أنها كلها اشتملت على صور عدة وكل صورة منها اشتملت على آيات عديدة كل ذلك جاء لهداية البشر ومن جملة هذه الصور التي اشتمل عليها القرآن الكريم سورة يقال لها العصر سورة العصر وما أدراكم ما سورة العصر إنها سورة من سور القرآن الكريم اعتبرها العلماء ملخص القرآن العلماء يعدون سورة سورة العصر ملخص القرآن الكريم ولذلك قال الإمام الشافعي رحمه الله كلامه المشهور عن هذه الصورة الجليلة نعم إنها صورة جليلة وإن قلت عدد آياتها صورة عظيمة في شأنها وعظيمة في دلالتها وكيف ذلك يقول الله عز وجل والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الإمام الشافعي رحمه الله مقولته المشهورة تعليقا على هذه السورة قائلا لو ما أنزل الله حجة على خلقه غير هذه الصورة لوسعتهم يعني لكفتهم ومن هنا عباد الله سورة العصر عظيمة في الشأن لما اشتملت عليها من بيان ترك السعادة والفلاح والنجاة ونيل رضا الله عز وجل في الدنيا والآخرة أسأل الله العلي الكريم بفضله ومنه وكرمه أن يجعلنا من الفلاح والحاصلين لرحمته والحائزين لمغفرته ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba ọba gbogbo ẹ̀dá ọba tó dá ẹ̀dá tí sì ń ṣàmójútó wa ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó máa bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́rú sí ọlọ́run ẹ̀rí pé ọlọ́run ọba ọba oníkẹ́ni. ọba tí ń ṣàánú àwọn ẹrú ni ọba tó fi kẹrẹ rọgiri ká wa ni ní tìtorí wípé ọlọ́wọ́ ọba tá wí ọlọ́ba tó dá wa látàrí kóun ló dá wa yìí ó bùkátà èèyàn gbọ́dọ̀ dá nǹkan kéèyàn má káàánú nǹkan tó dá èèyàn gbọ́dọ̀ ní nǹkan kéèyàn má ṣe kẹ́ nǹkan tó ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run wa ọba tó dá wa tí ń ṣèkẹ́ wa ọba tó dá wa tí ń ṣàánú wa àánú ọlọ́run lẹ́yìn wa ó pọ̀ púpọ̀ ìkẹ́ rẹ̀ ó sì pọ̀ lẹ́yìn tó jẹ́ pé àwọn eríṣiríṣi ọ̀nà láfi máa rí àmì ìkẹ́ ọlọ́run àti àmì àánú rẹ̀ lórí wa nínú àwọn ọ̀nà tá a gbà rí àmì ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run lórí wa gẹ́gẹ́ bí ẹ̀dá òun ni wípé alukur'anul karim èyí tí ọlọ́run bá fi rán nabi wa muhammed sallallahu alayhi wa sallam kó lè bá a máa jẹ́ ìtọ́nisọ́nà fún gbogbo wa láti lè bá a rí ọmọ ọlọ́run láyé àti ìkẹ́ ọlọ́run lálùkìyàmà tá wo náà alukur'ani yìí eríṣiríṣi súrà ní bẹ́ẹ̀ ẹ̀ àwọn súrà ti bẹ́ẹ̀ ẹ̀ pọ̀ ọgọ́rùn kan àti mẹ́rìnlá ni súrà ti bẹnu alukur'an báwọn súrà náà ti wá wà yìí oríṣiríṣi àwọn nǹkan ló kó sínú wọ́n sì jura wọn lọ nínú àwọn súra alukur'an òun ni súra kan tí wọ́n ń pè ní súratul asr tó máa ń pa àgbàlagbà máa ń pè ní wal asri súratul asri yìí tá a bá wò ó dáadáa. a rí i pé ìṣẹ́jú kò ní pé téèyàn ó fi bẹ̀rẹ̀ rẹ̀ tí ó fi tán ni wípé súrà yìí òǹkà rẹ̀ kò pọ̀ tá a bá ní káka lé ní èjì gbogbo àyà tí mẹ́mẹ́ kò ju lọ gbogbo àyà tí mẹ́nu súratul Asri iṣẹ́ kò ju márùn lọ àmọ́ bí ni látara àwọn nǹkan tó kó àti látara àwọn àṣírí ńláńlá tí ọlọ́wọ́ bá kó dẹ̀ sínú ẹ̀ kí wá ní àwọn àṣírí tí ọlọ́run tọ́jú sínú Suratul Asr kí ni àwọn nǹkan tí ń bẹ nínú súrà náà tí ó fi tóbi tó fi pàtàkì lọ́dọ̀ ọlọ́run súrà yìí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ ọlọ́run látara àwọn nǹkan tí ọlọ́run bá kódà sínú ẹ̀ kí làwọn nǹkan tó naa. kó sínú súrà náà bí ò bá tiẹ̀ yé wa ẹ ká gbọ́rọ̀ ìmáàmù Ṣáfi'í ọlọ́run kó bá wa kẹ́ ẹ ìmáàmù Ṣáfi'í ìkan nínú àwọn àgbàlagbà afáà ló jẹ́ nínú Islam nígbà tí ó wo súrà yìí sùn sùn sùn tó kà á tó tún kà tó kà á ó wá ń sọ yìí pé lawma anzala Allah ala khalqihi hujjatan ba'da hadhihi sura lakafahu tó bá jẹ́ yìí pé ọlọ́wọ́ ní àwíjàre míì lérí àwọn ẹrú gbogbo ẹ̀ tọ́lọ̀ bá jẹ níyà tó bá padà jọ máa ná tó bá jẹ́ pé kò sí àwíjàre míì fọ́lọ́hún yàtọ̀ sí súrọ́tù asiri tọ́lọ̀ ti gbé kalẹ̀ fún wa ọlọ́run ti jàre wa ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ọlọ́run ti ṣàlàyé gbogbo ń tá a ṣe tábìrì ọ̀nà ọlọ́run àti àwọn nǹkan téèyàn lè ṣe tó lè mú yẹn rí ìbínú ọlọ́run ó wá kù síbi wípé ìmá ṣáàkìrán wá ìmá kẹfúrọ̀ ó kù síbi ká ó sì kù sọ́wọ́ ẹni tí ó gbọ́ tí ò ní gbà abẹ́ni tí ò tiẹ̀ ní gbọ́ rárá ọwọ́ wa ló kù sí ọlọ́run ti ṣe gbogbo àlàyé ọlọ́run ti ṣe gbogbo òkìlọ̀ tọ káwá bọ́ sídìí súrà náà ká mọ́ wá gbọ́ kí lọ́lọ́run sọ ń bẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ súrà yìí pẹ̀lú wàláásìrì èyí tí wọ́n pè ní àlàásìrì nínú èdè lárúbáwá òun náà ni àsìkò àsìkò ni à ń pè ní àlàásìrì nínú èdè lárúbáwá tá a bá kíyèsí dáadáa ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà pẹ̀lú wal asiri lọ́dọ̀ àwọn onímọ̀ nípa èdè ìjìnlẹ̀ gírámà alárúbáwá wọ́n ń pe wáwò yìí ní wáwìl qasam ìtumọ̀ rẹ̀ ni wípé arafi tá a fi tá a máa fi búra arafi tá a máa fi búra ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ tí wáwo bá tẹ̀lé ìbúra ni irú ẹ̀ ni wàlásírì lára rẹ̀ ni wàdùhá lára rẹ̀ ni wàléìlù lára rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wànún wàlkọ́làm wàlàádìyàt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn súra alukur'an tí ọlọ́run fi àwọn wáwò yìí wo tọ́lọ́run fi bẹ̀rẹ̀ wọn ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run sọ fún wa wípé ọ̀rọ̀ tóun fẹ́ sọ fún wa lẹ́yìn wo yìí òun fẹ́ búra lérí ẹ̀ wípé bí ó ti rí nu kò sọ̀rọ̀ mbẹ́ kí wá ní nǹkan tọ́lọ́run búra lé lórí nínú súratul asr nǹkan tọ́lọ̀ ń búra lé lórí ń bẹ̀ òní wípé ọlọ́run lòun fi àsìkò ayé òun fi búra àsìkò rọ̀lẹ́ òun fi búra lérí kí ọlọ́run búra sí ọlọ́run búra wípé innal insana lafi khusrin ọlọ́run kọ́kọ́ fi wá òwò ìbúra kọ́kọ́ fi búra lẹ́yìn wá àgbà náà ó tún wá ní innal insana ó tún ní lafi khusrin iná nínú èdè lárúbáwá wọ́n máa ń fi wọ́n máa ń fi emphasize lórí ọ̀rọ̀ wọ́n máa ń fi fìdí ọ̀rọ̀ rinlẹ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí sẹ́ mọ̀ ṣe iyèméjì sí i ó di ó di irinṣẹ́ méjì tọ́lọ́hún fi ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ ọlọ́run tí ì náà o èròjà ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́hún tún lòun ni lam làfi kúsírín torí pé ọ̀rọ̀ nítumọ̀ tá a bá sọ yìí pé al-insan fi kúsírín ṣùgbọ́n ọlọ́run fẹ́ gbé wa lọ sí lẹ́fù tó ga jù bẹ́ẹ̀ lọ kíyè méjì má bàa sí nínú ọ̀rọ̀ tó ń bá wa sọ wípé wọ́n làásìrì ẹgbọ́n mi mo fi wo sọ̀rọ̀ iná lè ń sáré ọlọ́run tó fi núùnù sí ó di méjì làfi kúsírí ó tún fi láàmù tàkìdì sí kí wọ́n lọ́lọ́run búra lé lórí o ohun tọ́lọ́run búra lé lórí òun náà ni wípé sẹ́ al gbogbo tí bá ń jẹ́ èèyàn làfi kúsírí ni ẹni òfò ni wọn o innal insan gbogbo tí bá ń jẹ́ èèyàn pátá wọn ó padà ṣòfò ìdájọ́ ọlọ́run nìyẹn ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ sọ fún wa nìyẹn tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ tó lo odidi èròjà mẹ́ta nínú èdè lárúbáwá láti fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ọba ọlọ́run á sọ ẹ̀rí pa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba aláàánú ni. àmọ́ pé ó fẹ́ ṣàánú àwọn tá a jẹ́ mùmíní torí pé èèyàn tọ́lọ́wọ́n bá wí mùmíní bẹ́ńbẹ́ kèfèrí bẹ́ńbẹ́ kìí ṣe mùsùlùmí nìkan ta wá lẹni tí ò ní ta lẹni tọ́lọ́wọ́n ó fàwé òfò ti ẹ̀yà ẹni tọ́lọ́wọ́n ó fàwé òfò ti ẹ̀yà na jẹ̀mọ́ mùsùlùmí ọ̀wọ́n ọlọ́wọ́n bá ti sọ̀rọ̀ yín wọn fún wa nínú súrà yìí bákan náà ọlọ́wọ́n á bẹ̀rẹ̀ ó ní illa alladhina amanu lẹ́yìn ìgbà tọ́lọ́ ń gbẹ̀dájọ́ wá wájú wá ṣe exemption ó ṣe àyàfi àwọn tí ò ní sí nínú òfò tí ò ní nípìn bẹ́ẹ̀ ẹ máa tẹ́tí kẹ́ ẹ máa gbọ́ròyìn tí ó wà lára wọn. alákọ̀ọ́kọ́ nínú wọn illa alladhina amanu àwọn èèyàn tí àkídà wọn dáa tó yẹjú àwọn èèyàn tí ìgbàgbọ́ wọn sí ọlọ́run tó yẹjú tó wà bọ́rọ̀ ti fẹ́ kí ìgbàgbọ́ wọn wà tí wọn tí èméjì ò ṣẹlẹ̀ sí wọn sọ́dọ̀ wọn bá wọn rí tí bùkátà kan ò lé wọn lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fọ́lọ́run rí àwọn tí wọ́n dá ọlọ́run mọ̀ nígbà dẹ̀ wọ́n àti gbà ni wọ́n bákan náà ni wọ́n ṣe mọ ọlọ́run àwọn tí wọ́n dá ọlọ́run mọ̀ nígbà tápò wọn kún fọ́wọ́ àtìgbà tí ò ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ ọlọ́run ọba nígbà àdẹ̀rùn àti gbà ṣòro illa alladhina amanu àwọn tí wọn ò pè nǹkan míì lọ́lọ́run yàtọ̀ sí Allah àwọn tí wọn ò wárẹ̀ lọ́wọ́ lọ nǹkan míì yàtọ̀ sí Allah illa alladhina amanu alákọ̀ọ́kọ́ nìyẹn ìròyìn ẹlẹ́ẹ̀kejì wa amilus salihati tí wọ́n tún wá ṣe dáadáa pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní tí àwọn àwọn èèyàn kan bẹ tẹ́ pé mùsùlùmí ni wọ́n àmọ́ wọn kírun àwọn èèyàn kan bẹ mùsùlùmí ni wọ́n àmọ́ irọ́ dùn lẹ́nu wọn púpọ̀ àwọn èèyàn kan bẹ mùsùlùmí ni wọ́n àmọ́ wọn ò lè má mutí àwọn èèyàn kan bẹ mùsùlùmí ni wọ́n àmọ́ wọn ò lè má gba rìbá àwọn èèyàn kan bẹ mùsùlùmí ni wọ́n àmọ́ wọn ò lè má ṣe zìnà àwọn èèyàn kan bẹ mùsùlùmí ni wọ́n àmọ́ wọn ò lè má jẹ dúkìá ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn aburú míì tá a máa ṣe àmọ́ àwọn tá àwọn onítọ́rọ̀ bá sọ pé wọn ní sínú ẹni òfò yìí gbogbo ògbà ayé wọn dáadáa ni wọ́n ma fi ṣe gbogbo ọdún ayé tiwọn tọ́nà ni wọ́n ma fi ṣe eléyìí jẹ́lẹ̀ kejì nínú àwọn ìròyìn tá a rí lára àwọn èèyàn tí wọn ní sínú ẹni òfò ọlọ́run kó ka àtẹ̀yìn kó ka ma tasma'un wa wa ọpẹ́ ni fún ọlọ́run ọba ọlọ́run kó bá a ṣe àlékún kẹ́ àti gẹ̀ fún ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yẹ rúsì ọlọ́run àwọn ìròyìn tí ọlọ́run bá sọ fún wa nínú súratul asir láti lè fi bá a mórí bọ́ kúrò nínú ìbínú ọlọ́run àti ègbé tí ó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn alákọ̀ọ́kọ́ ń bẹ ní tó yanjú kíkàlùkù ó tún gbàgbọ́ wa ṣe ẹlẹ́yẹ̀kejì ní pé lẹ́yìn ìgbà bá nígbàgbọ́ tán ká má máa dẹ́ṣẹ̀ ká jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ká máa ṣe dáadáa ká máa hùwà tọ́lọ́hún fẹ́ ká máa ṣe nǹkan tí ọlọ́hún yọ́nú sí èyí ń ni wa amilu salihati ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìròyìn tí a ti ó gbọ́dọ̀ wà lára èèyàn téèyàn ò fi ní ṣòfò téèyàn ò fi ní wà nínú ẹni bínú sí ẹlẹ́ẹ̀kẹta ó ní àtàwásí bilhaq wàtàwásọ́ bilhaqi gbogbo aládàáfà tí ó máa ṣe wá sí i gbogbo wa la gbọ́dọ̀ di oníwàásí gbogbo wa la gbọ́dọ̀ di ẹni tí ó máa kọ̀ fún yẹn tá a tí ń ṣe tí ó dáa iṣẹ́ wàásí kì í ṣe sí àfáà nìkan iṣẹ́ wàásí kò í ṣe sí àwọn oníláwà ní onírùngbọ̀n nìkan iṣẹ́ wàásí èyí tọ́lọ́hún fẹ́rẹ̀ èyí tọ́lọ́hún ò fẹ́rẹ̀ kò dìgbà téèyàn bá tó ké gbogbo kéwu ayé tán ìwọ̀nba èyí táwa náà bá mà wàtàwá sọ́wọ́ bìlhákì. So kama dake watawasa bilhaq kama je ka wo yoma baba jara wo to se to kudie ka to a ita sin se kudie ka to olawo gogo are la won tolo won fe gogo wa la won tolo won fe ko se ni ti o man tolo won fe gogo wa la si man tolo won fe watawasa bilhaq e to ku mbe ni wi kama dawa si dawa fa èyí tọ́kẹ̀ wá kù mbẹ́ tó jẹ́ kókó ni wípé èntọ́yìn ò bá nímọ̀ sí nípa ẹ̀sìn kéèyàn má mẹ́nu débẹ̀ ìdájọ́ téèyàn ò bá máa ń parẹ́ nú ẹ̀sìn kéèyàn má gbẹnu lọ ọbẹ̀ kó má sí i di wàhálà fún yẹn wájú ọlọ́run àmọ́ déédéé nǹkan tí wọn náà ti gbọ́ ní wáàsí àbí déédéé nǹkan tí wọn náà ti ké ní kéwú ìyíwò náà ti tó kódà kéèyàn máa kírun pọ̀ kódà kéèyàn fìrún lẹ̀ kéèyàn máa kí máa fà bínú ọlọ́run ni kódà kéèyàn máa jápọ̀ ẹbí yíyún náà ti tó wá àsìkò òjì báwọn náà lọ watawaasaw bil haqq kí gbogbo wọn mọ wá ṣe wá sí dáadáa tá a ti mọ̀ tá à ń ṣe o ká méje ó mọ lórí àwa nìkan ẹni tá a bá rí tí ò ṣe é ká mọ wá ṣe wá sí fún èsè tó kírun èsè bó o ti sọ̀rọ̀ sí wa lọ tí ń rùn jáde lẹ́nu rẹ̀ èsè mọ̀sẹ̀ báyìí yóò bà gbogbo òru tó ń kí jẹ́ watawasaw bilhaq dáadáa táwa ń ṣe ṣe mọ̀ pé ìròyìn ẹlẹ́ẹ̀kejì ni wa amilu salihati yóò máa ṣe dáadáa dáadáa tí wọ́n wá ń ṣe ohun ẹlẹ́ẹ̀kẹta wá ni pé watawasaw bilhaqi dáadáa yẹn náà ìwọ náà tún máa wá pàṣẹ sọ́dọ̀ ẹlòmíì òní jẹ́ ó mọ lórí tiẹ̀ òní jẹ́ ó pin sọ́dọ̀ tiẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé mùsùlùmí tó bá fẹ́ rí ìyọnu ọlọ́run tí ò bá fẹ́ jẹ́ ní òfò kò gbọ́dọ̀ máa kọrin gbámúgbámú ni mo yó kò gbọ́dọ̀ máa lùlù tẹni tó bàjẹ́ ó kàn mí èèyàn gbọ́dọ̀ máa dárí bẹ́ẹ̀ èyí ń lọ́fà tọ́lọ̀ fi ṣe fún wa ṣé o ló fẹ́ ayé tá a fọ́ o fẹ́ gbọ́ nínú ìbínú ọlọ́run tá a kọ́kọ́ jẹ́ gbàgbọ́ rẹ̀ ó yẹjú tí gbàgbọ́ rẹ̀ sọ́lọ́run bá yẹjú tán máa wá ṣe dáadáa tó gbàgbọ́ rẹ̀ tó o bá ti wá ń ṣe dáadáa tó gbàgbọ́ rẹ̀ dáadáa tí wọn náà ń ṣe o tún máa pe àwọn èèyàn síbẹ̀ tó o bá ti rẹ́ni tí ó jì tá a síbẹ̀ ṣe rí i pé Afẹ́nifẹ́re lẹ̀sìn Islam gbogbo wọn tó ń jí lọ kásùbà táwọn tẹ́ẹ̀jọ́ ń gbélé tó fi wọ́n lẹ̀ pé àyẹ̀wò ah, ló kẹ̀mí báwọn náà gbọ́rùn ṣé wọn náà ti rí pé ó ṣe báyìí gbogbo eyi tẹ́ẹ̀jọ́ ń bẹ ní sọ tẹ́ẹ̀jọ́ ń bẹ ní sọ́ọ̀bù níbi iṣẹ́ tásìkò òun ó tó tí wọn ó dìde tán lọ kírun tó gbogbo ti rí pé aago méjì tùlù ayé láti tó èwo ọ̀sẹ̀ tó máa sọ fún pé kó dìde kọ́ lọ ọwọ́ sọ fún ojúṣe táwa náà mọ̀ pé kò dáa àjẹ́ ó máa sọ fún pé alágbájá ṣe báyìí nítorí ṣe yí ìbínú ọlọ́run ní máa ń fa ọlọ́run ò fẹ́ ẹ̀ ká tijú ìdí tá a fi gbọdọ dákẹ́ ni wípé ọ̀rọ̀ tá a bá sọ fẹ́ni tó ń ṣe tó kù díẹ̀ káàtó àbí encouragement tá a bá ṣe fún yẹn lórí dáadáa pé wọ́n wá dáadáa báyìí náà sì ṣe é tálíkì àwọn dé ni tálíkì àwọn òfin dé níwọ náà mọ gbẹ̀san lórí dáadáa yẹn tálíkì àwọn òfin dé ló mọ gbẹ̀san lórí aburú tó sọ fún pé kó mọ̀ ṣe tó sì fi ilẹ̀ tí ò ṣe torí pé ànábì wa sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé man da'a ila huda kana lahu min ajri kana lahu ajruhu wa man amila bihi min ba'dihi duna an yanqusa min ujurihim shay' ẹnikẹ́ni tó bá pé èèyàn lọ síbi dáadáa dàpọ̀ ìyá tí ń kọjá bọ̀ ń kò rí na kọ́tà sí ń ńlẹ̀ mọ́jẹ́ ó já sínú ó ti súnmọ́ bẹ́ẹ̀ dátara náà bá kó mú kó mẹ́ẹ̀ ìwọ tó sọ fún yẹn pé kọ́ oloju mú afọ́jú kúrò lójú ọ̀nà dede ó ti gbà ládàá dédé ládàá tí ó gbà ni wọ́n náà gbà. ládàá tí ládàá tiẹ̀ kò ní dí tòun lọ́wọ́ tiẹ̀ tọ́lọ́wọ́ fóun náà kò ní dí tiẹ̀ náà tọ́lọ́wọ́ fún ọ lọ́wọ́ ṣe pé kéèyàn ó dákẹ́ láti mẹ́mọ sọ yìí láti mẹ́mọ láti mẹ́mọ gbà yẹn yẹ̀jú ntọ́da bí ìgbà téèyàn ṣèkà fúnra rẹ̀ yẹn ni bí ìgbà tí èèyàn dí ọ̀nà ládàmọ́ra rẹ̀ ni ẹni tó sì rí ti ń ṣe ti ò dáa bóyá ó lè níjà ni o bóyá tẹ́tẹ́ ní ta ni o bóyá nkankan tí ò da kan ní ṣe ni o tọ́ wá pé tọ́tọ́ tó dẹ́rù ọlọ́run bá tó ṣe wá sí tó bá sọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ò fẹ́ tó wá gbọ́ tó kọ̀ tí ò ṣe nǹkan tí ò da yẹn mọ́ ládẹ́ tóun náà ó gbà látara pé ó pa tí kò mọ́ òní wọn náà ó máa gbà ṣẹ̀rí pé ọlọ́run ọba wo oníkẹ́ni. ṣe rí i pé ọlọ́run ọba ọba olóore ni ṣe rí i pé kò yẹ ká fi ṣe wáàsí dáhùn àfa nìkan ojúṣe gbogbo wa ni Àmàdé abala ibi téèyàn bá ń bọ̀ èèyàn gbọ́dọ̀ tẹnu bọ̀ bẹ̀ déédéé ibi téèyàn bá gbámọ̀ra rẹ̀ dé náà ni kó jó dé níbi ọ̀rọ̀ wáàsí níbi ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ dandan ìwọ náà gbọ́dọ̀ dá sí ní déédéé téèyàn bá mọ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin táàfin ní sínú ẹni òfòtọ́lọ́hún bínú sí watawasaw bisabri èyí ló wá lágbára púpọ̀ nígbà tí àṣẹ ọlọ́run bá dé torí pé kò sí tọ́lọ́run tó rọrùn láti ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá jòkó yìí nísìnyí ẹni tó ní sọ táwọn kọ́sítọ́mà rẹ̀ ó ti wá dé sọ mbẹ́mbẹ́ tí ó ti ṣàfojú dáadéé iye tó owó tó yẹ kó ń pa láàrin ọgbọ̀n ṣẹ́jú àbí wákàtí kan tó fi wá mọ́sálásì tó wá pa gbogbo yíwù tí tó wá pé ṣe sùúrù ni ẹni tí ò bá wá lákì ọkàn bẹ́ẹ̀ tí ò lákì ọkàn tí gbàgbọ́ rẹ̀ ò gbé ọwọ́ akukẹ́ wá ṣe ìṣèwádìí fún pé ọlọ́run ní mú ní ìlà láì fi làálàá kù tó o bá jókòó látẹ̀kẹ́ náà o lè má pa nǹkan kan o bá sì kírun ní ìsìn ó sọ̀rọ̀ ara rẹ̀. o tọ́lọ́ lè gbé wá fún ọ nígbà tó bá darí ó lè ju ètò láti láti bí oṣù kan sẹ́yìn lọ èyí ó wà rọ́jú èyí ó rọ́jú èyí ó tún máa wá èyí ó tún máa fúnra wọn ní courage a máa wa lójú a máa búra sùúrù àsìkò la wà nígbà pe àsùbá yìí ó rí ti mú un mọ́lẹ̀ dáadáa òtútù ó ti mú yẹn mọ́lẹ̀ èyó kọ́kọ́ ronú pé àbò ah, ní ṣe bọ́ tanú ọyẹ́ yìí èyó tún ronú pé ah, omi tútù ní tún fi ṣe ṣẹ̀wọ̀n kó nira iṣẹ́ wátà wá sọ́ọ́bì sọ́bìrì lọ́kàn èyó wà á fúnra rẹ̀ sùúrù ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tá a ní kọ́mọ́ yàlè mọ́ kọ́mọ́ ṣe zìnà mọ́ ẹni tá a ní kọ́ gbẹ́sẹ̀ kúrò lórí dúkìá ọmọ òrukàn ẹni tí ó jẹ́ pé rìbá ń gbà ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yìn ni tiẹ̀ òfófó ni tiẹ̀ ẹni tó jẹ́ pé ká sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ní tiẹ̀ tó ti dè tó ti dìwà tó ti di ẹran ara rẹ̀ tẹ́ ẹ bá sọ fúnru ẹni bẹ́ẹ̀ wípé kó pa ìwà yìí tì yóò wu òun náà kó pa tì inú rẹ̀ ó bàjẹ́ pé àkíní yóò da èmi náà mọ́ bí mo ṣe mu títí ń já sí kọ́ta inú tèmi náà dùn báwo yẹn ṣe ń fi mí ṣẹlẹ́yà èmi náà fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n òǹfà kan bẹ tí ó máa wọ lọ bẹ òǹfà kan bẹ tí ó máa fa lọ náà ní ṣètọ́n ó dìgbà tó náà bá wa rọjú pé sẹ́ lónìí ìrìn lọ ògbẹ bí bí ògbẹ bá wá ń gbẹ bá fún lómi kò ní lọ bẹ́ẹ̀ bá fún ní jíùsì kò ní lọ àfìgbà tó bá mutí ẹni tó sì jẹ́ pé sinadà dẹ́wọ̀n tiẹ̀ kódà tó bá níyàwó mẹ́rin lé kókó mẹ́rin kó di mẹ́jọ ó dìgbà tó bá tó lọ ṣe zìnà. kí n ti ṣe ó tó kú lára rẹ̀ irú ẹni tọ́lọ́ bá fi àdánwò kankan báyìí èèyàn wà ṣe sùúrù èèyàn torí pé èṣù náà máa fi òǹgbẹ nǹkan yẹn gbẹ yẹn nǹkan tẹ̀yìn ò fẹ́ o tọ́lọ́wọ́ ò fẹ́ yẹn òun lè sùn ó máa fòǹgbẹ rẹ̀ gbẹ yẹn òun ni ó máa jẹ́ kẹ́mi máa fà sí ǹjẹ́ yóò wá ṣe ni wípé iṣẹ́ diṣẹ́ ẹ̀rọ́jú wọ́n ta wàá sọ sọ́bìrì. So èyàn wà á rọ́jú èyàn mọ́kàn èyàn mọ́kàn bígbà tí bígbà tí èyàn téèyàn lajú kalẹ̀ báyìí tí wọ́n sì ń fi tí wọ́n tí wọ́n tí wọ́n rán ibi tó ya lára èyàn sẹ́wọ̀n pé iṣẹ́ ńlá ni èyàn wà á mọ́kàn ìtumọ̀ rẹ̀ ni wípé láti fi ẹ̀ṣẹ̀ lẹ̀ kò rọrùn àfi ká mọ́kàn o láti fi ẹ̀ṣẹ̀ lẹ̀ kò rọrùn àfi ká mọ́kàn ká rọ́jú ká ṣe sùúrù ara sùúrù kẹni tó lágbára torí pé ẹ̀mí àti adùn tí ń bẹ ń bí ẹ̀ṣẹ̀ yẹn mùdùmùdù rẹ̀ ó sì padà máa wá sí yàn lẹ́ẹ̀kẹ́lẹ́ kọ̀ọ̀kan àfi kéèyàn wá ṣe sùúrù kọ́rọ́jú pé sẹ́yìn tu ọ́ dànù ní ìfẹ́ ìfẹ́ gbòòrò rẹ̀ wọ́tàwá ọ̀sán òbí sọ̀bùr ká ṣe sùúrù ká rọ́jú lórí tọ́lọ́hún ká rọ́jú lórí tọ́lọ́hún ká rọ́jú lórí àti jìnà sí nǹkan tọ́lọ́hún ò fẹ́ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí níbẹ̀ nínú suratul tó jẹ́ yí pé òun ni ọ̀nà gbà ní kọ̀rọ̀ kó yá láti lè bá a yọ kúrò nínú ìbínú ọlọ́run àti òfò rẹ̀rẹ̀ tọ́lọ́run ó pè fún gbogbo aráyé òun náà ni ìnígbàgbọ́ nínú ọlọ́run tó yẹjú kí nǹkan kan má dàpọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì pé ká níṣẹ́ lọ́wọ́ ká sì ẹlẹ́ẹ̀kẹta ni pé àti ń bẹ lọ́wọ́ pe ẹlòmíì tí ẹlẹ́ẹ̀kẹrin tó gbẹ̀yìn òun náà ni wípé gbogbo iṣẹ́ rẹ pátá kò séyìí tó ṣeé ṣe lójú àwọn Yorùbá wọn ní irun kò ṣeé fatu ẹni tó bá fẹ́ náwó tí ó ṣe sàrà yóò rọ́jú yóò mẹ́mí ẹ̀mí lè yẹn fi ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ibi tí kálukú wà mọ̀ pa kù díẹ̀ sí tá a ti ń ṣe lọ́hùn kárọ́jú kájà kankan mẹ́ẹ̀ kọ́nà kó lé wa jìnà sí wọn àwọn ọ̀nà wọ̀nyí òun ni Ọlọ́run là kalẹ̀ fún wa òun ni ọlọ́run rẹkọmẹ́ǹdì kalẹ̀ fún wa láti mọ́ lè bá a jẹ́ ní òfò táàfi jẹ́ ní ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ìdí nìyí tí imaamu shafi'i rahimahullah tó fi sọ fún wa yìí pé nígbà tó wọnú àyà títí tó ronú sí i ó ní a ah, bọ́lọ̀ ń bá fi ìyà jẹ̀yẹ̀ lálùkìyàmẹ́ ọlọ́run ti láwùjáde lórí wa ńgbà tọ́lọ́run fún wa ní ìdánwò tó sì ti kọ́kọ́ fún wa ní ánsà síwájú kí ìdánwò tó dé sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ bá fẹ́ẹ̀lì ńgbà náà tó bá fi ìyà jẹ̀yẹ̀ kò burú ìtumọ̀ ọ̀rọ̀ tí ìmáàmù Ṣáfi'í ti ń sọ fún wa nìyẹn abẹ ọlọ́run ọba aláàánú ọba oníkẹ́ dákun mọ́jà wà nù ẹni òfò láyé mọ́jà wà nù ẹni òfò lálùkìyàmà àtàwọn àtẹnadìrún wa ọlọ́run kó yọ́nú sí wa ohun tá a ṣe tó fi yọ́nú sí wa ọlọ́run fẹsẹ̀ wa lẹ́nà ẹbẹ̀ gbogbo òrìn táàrin tó fi bínú sí wa ọlọ́run dákun mọ́jà mọ̀nà débẹ̀ bí ti ń rí lára wa ni ọlọ́run mọ́sá jẹ́ ó ṣe é ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run jẹ́ ó ṣe é ṣe bẹ́ẹ̀ fún wa èyí tá a gbọ́ yìí ọlọ́run ṣe ní ìbálẹ́jọ́ rere fún wa ṣe ní ìbálẹ́jọ́ rere fún wa ṣe ní orígun àyípadà rere nínú ìgbésí ayé wa ọlá la ilaha illallah ọlá wípé qulubul ibadi bayna usbu'ayn min asabi' yuqallibuhuma kayfa yasha ọkàn gbogbo ayé ìpátá gbogbo ẹ̀dá àárín ìka méjì ọlọ́run báyìí ló wà gbogbo ẹ̀dá ti tí mẹ̀mí wa àárín nǹkan méjì ọlọ́run lọ́lọ́run kò sí yọkànlébù ibi tó bá wù ọlọ́run onímọ̀ yìí sí ọlọ́run náà kò darí ẹ̀mí wa síbi tá a fẹ́ ọlọ́run darí ẹ̀mí wa síbi ọlọ́run gbogbo dáadáa ọlọ́run kò ṣe gbogbo aburú ọlọ́run kò jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ kó kó rùn sí wa سبحان ربك رب العزة عما يصفون